ọba Gani Adam. Oòduà. Jìnnà ọ̀rọ̀ ọ̀rọ̀ kàkà fún mi. Kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Oòduà. Ògùn bá dé kòkè wá fò. Kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Adamsi. Ògùn bá dé kòkè wá fò. Kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Oòduà. Ògùn bá dé kòkè wá fò sí ogun bá dé kó gbé wá fò. ojú mi ti rí ìsìn ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa gọ́gẹ́ tó bí aka ojú mi ti rí ìsìn ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa gọ́gẹ́ tó bí aka. ojú mi ti rí ìsìn ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa gọ́gẹ́ tó bí aka ojú mi ti rí ìsìn ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa gọ́gẹ́ tó bí aka dàgbà. Àyàṣà sí àyàṣà jẹ́ àyàṣà tọ̀kàbà ọ̀rẹ́dẹ́gbẹ̀ kẹta. Àyàṣà sí àyàṣà jẹ́ àyàṣà tọ̀kàbà ọ̀rẹ́dẹ́gbẹ̀ kẹta. Àyàṣà sí àyàṣà jẹ́ àyàṣà tọ̀kàbà ọ̀rẹ́dẹ́gbẹ̀ kẹta. Àyàṣà sí àyàṣà. wa ogun bá dé kò pé wa fò ó kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Adamsi ogun bá dé kó pé wá fòwé kẹ̀kẹ́. kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Odùwà ogun bá dé kó pé wá fò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Adamsi ogun bá dé kó pé wá fò. ojú mi ti rí ìlú ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́gẹ́lì òbí àká ojú mi ti rí ìlú ti gbọ́ ló ní máa sọ̀rọ̀ nípa tọ́kẹ́ òbí àga. ojú mi ti rí etí mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa tọ́kẹ́ òbí àga. ojú mi ti rí etí mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa tọ́kẹ́ òbí àga. ayásásí ayásálẹ̀ ayásátọ̀kàbà ọ̀rẹ́ òbí àga. ayásásí ayásálẹ̀ ayásátọ̀kàbà ọ̀rẹ́ òbí àga.

fò. ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lórí àká. ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lórí àká. ojú mi ti rí ojú ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lórí àká. ojú mi ti rí ojú ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lórí àká. 사네 아마샤토 가바 레루가타 아메사시 아메사네 아마샤토 가바 레루가타 아메사시 아메사네 아마샤토 가바 레루가타 아메사시 아메사네 Ogun bá dé kò gbé wa fò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ adé kò pé wà fòwé kàkà. kàkà kàkà kàkà Odùduwà ògùn adé kò pé wà fò. kàkà kàkà kàkà Alásìn ògùn adé kò pé wà fò. ojú mi ti rí orí mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lóbi àká ojú mi ti rí orí ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́ lóbi àká ojú ti rí etí ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ ìgbà lọ́bẹ̀ tó dáka ojú ti rí etí ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ ìgbà lọ́bẹ̀ tó dáka. Adásásí Adásásí Adásátọ̀kàpà lọ́bẹ̀ tó dáka Adásásí Adásásí Adásátọ̀kàpà lọ́bẹ̀ tó dáka. Adásásí Adásásí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ adamsi ogun bá dé kó gbé wa fòwe kẹ̀kẹ́. kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ Odùduwà ogun bá dé kó gbé wa fò kẹ̀kẹ́ kẹ̀kẹ́ kẹ̀kẹ́ adamsi fò. ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́tì òbí àká ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́tì òbí àká. ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́tì òbí àká ojú mi ti rí ojú mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ nípa rọ́kẹ́tì òbí àká. baba tunata asasi asaje tunata baba tunata asasi asaje tunata baba tunata asasi asaje. Ìbà Gani Adams. Olúwa. Jìnnà rẹ̀